ẹlẹ́ẹ̀kẹta náà àwọn àsìkò báyìí tó bá ṣe pé ẹni tó fẹ́ ṣe hajj fún ẹni tó fẹ́ dẹ̀gbẹ́ lọ fún rẹ̀ ó ti gbé ìràmù hajj kápẹ́ ní ìsìlápẹ́júwe àwọn tó ti mọ́ látàjọ́ ọmọdé ọlọ́dẹ láti lé làwọn bá dọ̀hún làwọn bá rí adémọ́ká àgbé ìràmù tán làwọn bá rí táwọn ọ̀yà àwọn ehoro ń ṣe ah, ẹ wá ẹ bá wá kú mọ́ eléyìí wọ́n ṣòfò àwọn efi ló ah, ah, ńgbọ́ ti gbé ìràmù ọ́fíìsì ẹni àyè torí pé ẹranko haram bí ẹni tó bá wà ní harami mọ́kà ti gbọ́dọ̀ fọkàbalẹ̀ pé nǹkan ò ní í ṣe òun bẹ́ẹ̀ ni ẹranko ògbẹ́ àtẹyẹ ìgbẹ́ tó wà ń bẹ̀ lè fọkànbalẹ̀ pẹ́lẹ̀ kan ò ní fọwọ́ kà wọ́n haram ni kọ́ dẹ̀gbẹ́ ń dèdè àsìkò yẹn gẹ́gẹ́ bí anabi sọ fún wa hadith àti ayat àkọ́kọ́ àfọwọ́ níbẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ lẹ́ẹ̀ka pé wa hurrima alaykum saddul barri ma dumtum hurma haram ni kẹ́dẹ̀gbẹ́ lọ́dàn nígbà tí gbé ihram lọ́wọ́ eléyìí tó tẹ̀lé ẹranko tí ń bá ń bẹ nínú haram fún rẹ̀ sàwa ihram o kò gbé ihram fún hajj àti pé èmi wà mọ́kà mọ́kà ní ń gbé mo wá rí jẹ́ ọ̀yà ń rìn lẹ́gbẹ̀ẹ́gbẹ́ ibi tó jẹ́ tó pè ní haram tó fi èèwọ̀ pé àgbọ̀dọ̀ dé ẹnìkan gbọ́dọ̀ pa afẹ́kàn ló mọ̀ sí fàájì wọn kẹ́nìkan má fọwọ́ kan ó jẹ́ ààyè haram ni ẹran tẹ́lòmíì ni kò lè pa níṣẹ́ àwọn èèyàn ń dé wọ́n ń ṣe náà sùn ọ̀yà nísìn wọ́n ń sin ọ̀yà rọ̀bà rẹ̀ ó wá dá ìwọ ni ọgbọ́dọ̀ pa torí wọkọ lọ ní òun ló ní nkẹ irú rẹ náà ní ẹtù ẹ̀kọ́ àwọn yẹn máa ń ṣe ẹtù ẹtù lé ń bẹ tó kó ń bẹ kó Ọlọ́run bá mi ṣe jẹ sáré pàkán bẹ ìwọ ni àti tó bá jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan míì tí ń jẹ́ ẹranko ògbẹ́ ṣùgbọ́n tẹ́nìkan tọ́jú ẹ̀ kalẹ̀ tí ń sin nǹkan nínú ilé bí ó ti wá rí níbi ìgbẹ́ tiẹ̀ inú gbóta wílẹ̀ kan ó kùgbẹ́ inú odò táwọn àti fi kún pé àwọn méjì ni wọ́n ìgbẹ́ ọ̀dàn àti ìgbẹ́ odò lábẹ́ ẹbẹ̀ náà ni ọ̀ pa ẹja tẹ́lẹ́jà ń sìn ò ń gbẹ́ pọ́ǹdì rẹ̀ kalẹ̀ ó gbẹ́ odò tí ó ti mọ̀ sin ẹja rẹ̀ kalẹ̀ ó sì kó ẹja rẹ̀ kalẹ̀ ń fún nǹkan rẹ̀ lóúnjẹ ń tọ́jú ẹ̀ kọ́ wá wò pé ọlọ́run bá mi ṣe kò kú sí o àwa pẹjapẹja ọ̀ dénú ẹja lè dẹ òun ló kó nǹkan ẹ̀ka tọ́jú nǹkan bọ́ọ̀ tí ń jódò tọ́ lọ́hùn tó gbé kalẹ̀ tí ń jẹ́ tẹ̀ ìkúlé lọ́tọ̀ lè ṣe irú bó ti rí ń bi ẹja iná lórí ń bi oyin táwọn yẹn ń sin oyin tí wọ́n wà lọ́ọ́ lè gbé gálọ́ọ̀nù lóru tọ́ lè gbẹ̀yìn lọ́ọ́ bí tán ti ń sin nǹkan wọn tọ́ lè fún kílíò tó mọ́ o lè lo ọkọ rẹ̀ ń jẹ́ kájẹ́ ká sọ́ra fún gbogbo orú àwọn nǹkan báyìí nítorí pé bó ṣe jẹ́ pé halal níṣẹ́ yìí tó èèyàn sì lè ti gbẹ̀sẹ̀ tí ó so orí ibú mẹ́ẹ̀kọ́ lọ́mọdé ká ṣe orí ibú bákan náà lábẹ́ wa wọ́n ní àwọn àyè kan tí wọ́n sọ pé àgbọ̀rọ̀ dẹ̀gbẹ́dẹ́nu ààyè náà tí wọ́n pè wọ́n ní game reserve gbogbo ara mọ́ game reserve haram ni kéèyàn lọ ọbẹ̀ o káwá pé ọ ọlọ́run kú bá mi ṣe nígbà tó pé ah, ẹ ti ń bi táwọn ọ̀yá ti ń ṣe fàájì ń bẹ̀ wọn àwọn èkúlù àwọn ní àgbọ̀rọ̀ dẹ eh, ọlọ́pàá ń bẹ níyì ni àgbọ̀rọ̀ síbẹ̀ nítorí pé tọ́ àtúntò olùdámù nínú tíṣẹ̀lẹ̀ àwa kan lè ràn wá ni pé ká tẹ̀lé àwọn aláṣẹ tó wá fi lè la òfin kankan lẹ̀ pé nǹkan làwọn ń fẹ́ níbì kan fúndì kan ọ̀ràn ẹ̀yìn àwa mùsùlùmí ni káwa ó tẹ̀lé wọn kódà àwa gangan làkọ́kọ́ torí pé ìtẹ̀lé aláṣẹ nínú tẹ̀lé ẹni tó ní òfin tó ní àwa aláṣẹ ni wa náà ni ọba tó ní gbogbo alápapọ̀ so àwọn ààyè wọ̀nyí ó lè mú ké ìgbẹ́ dídẹ ńkọ́ kó di haram ní gbígbẹ́ ńgbà tí ń jẹ́ halal tẹ́lẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ awi nísìnyí láìpẹ́ yìí pé ìgbẹ́ dídẹ pín sí ti ọ̀dàn náà níta fẹnu kàlọ́fírí yẹn àti ti odò tí ọ̀dàn òun ló ní òfin tó dé tó pọ̀ nítorí pé kìí ṣe gbogbo ẹran la lè pa àmọ́ fọ́múlà là á gbé kalẹ̀ fúnra wa àti òfin ẹyọ kan tí ó dé tí kálukú mọ̀ lọ́dọ̀ yọ tiẹ̀ ń bẹ́ẹ̀ tí a bá débi ààyè àbá ń bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ọ̀dàn gbogbo ẹ̀ la pa àyàfi nǹkan bíi méjì péré tí wọ́n yọ ọ́ lẹ̀ tí ó bá ti dájú pé olóníwàlà bá a sì bá a níwájú lẹ́yìn bẹ́ẹ̀ ó wá kú pé ìdájọ́ wo wá ní ṣẹ̀ríà gbélẹ̀ fún ìgbẹ́dídẹ pé hukmu said àti tilé àti ti ẹ̀ǹkùlé bó ṣe jẹ́ pé níbi ti dúkìá ta wílẹ̀ kan náà pé ìdájọ́ wo ṣẹ̀ríà gbé kalẹ̀ pé tá a bá ní a máa sọ dúkìá wa ẹni àgbà lọ́dẹ àbẹ́ni tó ní dúkìá fún rẹ̀ irú ìdájọ́ wo ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìdájọ́ òfin ṣẹ̀ríà márùn-ún ní báwọn Fatima sábà máa júwe rẹ̀ ìkànnì bẹ tó sọ fún pé halal

àti tó pé náà fi ọ́lẹ̀ bó ti wù ọ́ lọ síra rẹ̀ aslu ìpìsẹ̀lẹ̀ ìgbẹ́ abẹ́ mubahu làwọn afáàtò sí ẹ̀tọ́ ni ṣùgbọ́n a máa di ọ̀ràn yẹn tí àwọn nǹkan kọ̀ọ̀kan bá dé bá a nínú tó lè jẹ́ kó di ọ̀ràn yẹn òun náà ni pé ká rí gbúròó wípé àwọn ẹranko ògbẹ́ ńláńlá àbáwọn kéékèèké wọ́n ti síde síbì kan wọ́n ti pọ̀ wọ́n sì fẹ́ wọ̀lú káwọn aráàlú mọ́lé tó sì kó bá wàhálà balẹ̀ àwọn obìnrin àwọn ọmọ kéékèèké àwọn ọkùnrin mìíràn tó bá lójó wàhálà ó ṣẹlẹ̀ ká tó rí wọn yẹjú ọ̀ràn yẹn ní kákalẹ̀ ké sí balọ̀dẹ pé bàbá balọ̀dẹ iṣẹ́ ya gbogbo ẹni tẹ́ ẹ bá kún wọn ó ya tá a lọ gbígbà tá a fẹ́ ṣe jihad láti dáàbò bo ẹ̀mí ìlú yẹn kí ẹranko bá wa ká ọmọlé wa ní wàhálà níbẹ̀ lábẹ́ ẹrú bẹ́ẹ̀ náà ẹni tó jẹ́ tálákà iṣẹ́ yìí máa rí i tó bá sì pa á wọn ò rẹran jẹ nínú ilé wọn ò sì rí tà ní láti fi bí abùkátà ìyáàlì tí ń bẹ lé fáwọn irú ààyè báyìí ìgbẹ́dìde yóò jẹ́ ọ̀ràn yẹn fúnrú ẹni bẹ́ẹ̀ ń pè pèsè rẹ ni ǹdẹ kọ́ lọ́lẹ̀ wa ntí yóò bá fi yẹn ju ètò ilé rẹ wa torí pé Islam ò fi wá lẹ̀ ká jòkó ká máa wòrán ká máa gbé ọlọ́run bẹ́ẹ̀ torí pé inna samaa la tumtiru zahaban wala fidda sánmà kì í rọ kì í rọ òjò gold ìṣèlú pé ọ̀ọ́dìdẹ ọgbìyànjú ni ọlọ́run fàlùbákàsí ti abáṣe bákan náà ìgbà míì àsì máa jẹ́ mubah lásán yóò máa jẹ́ nǹkan tá a kàn pé mo bá lè sí ọ̀dà kò sí tó burú bẹ́ẹ̀ nípa pé ọmọ kí tó bá lọ ọ̀ rí ẹran pa ẹran yóò dẹ̀sẹ̀ àǹfààní ọ̀ọ́dẹ̀ rí jẹ bọ́ọ̀sì lọ lé pẹran lé tọ̀ ìtọ́wá wù ọ̀nù méjì nìkan sí gbà náà ṣùgbọ́n a máa jẹ́ makruh tàbí haram nítorí bá bákan náà àwọn àyíká kàkọjá ní nísìnyẹ àmọ́ ìgbẹ́ tí ó dò wọ́n fi yé wa pé gbogbo ẹ̀ papọ̀ òní halal òun yọ̀kan lẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ wá kúndà bá fẹ́ ṣe nǹkan kan yóò sá ní òfin tó dé gẹ́gẹ́ bó ṣe wá rí bíi tìgbẹ́ tí àwọn tí ń da ẹranko gbẹ́ bẹ́ẹ̀ lórí fún àwọn tí wọ́n ń sọ ẹ̀mí àti dúkìá wa nulẹ̀ níbi ẹranko ti lé ta wílẹ̀ kan àsìkò tí a bá mọ̀ pé àwọn olè àbẹ́ àwọn tó bà nǹkan jẹ́ wọ́n fẹ́ wà ládùúgbò dandan ni ká gbìyànjú ká pàkíyèsí àwọn agbófinró pétọ ká dáàbò bora wa àní dáká ọlọ́run bẹ pé ọkùnrin ọlọ́run ọlọ́run bí ó ṣe yẹjú rẹ̀ lóòótọ́ ọlọ́mọ bí ó ṣe yẹjú ẹ̀ ṣùgbọ́n fẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wa ń kọ́ ká gbìyànjú nǹkan kọ̀ọ̀kan tó fún wa nílà káyè láti ṣe kálíbà ṣe bó ti yẹ. lẹ́yìn bẹ́ẹ̀ nísìnyí ó wá kú pé nísìnyí bàbá wa láàdẹ́gbé àwọn wo lo ètò ìgbẹ́ dídẹ́ wà lọ́rùn wọn nǹkan ọ̀nà mẹ́ta náà ló pín sí a nídìí ká rí ẹni tí ń dẹ̀gbẹ́ gangan ọ̀dẹ tó fẹ́ dẹ̀gbẹ́ ká sì rí n tí ó fi dẹ̀gbẹ́ ká sì rí n tó fẹ́ pa ó jẹ́ nǹkan mẹ́ta mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣẹ̀rí àṣàlàyé fún wa fàáyé bàbá wa kẹ́lẹ́ wa pé iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ a ní ẹni tí ń dẹ̀gbẹ́ ṣẹ̀rí àgbẹ̀ òfin kalẹ̀ pé ẹni tí ń bá ń dẹ̀gbẹ́ ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó lágbára tó lẹ́tọ̀ọ́ sí i nípa pé kó jẹ́ mùsùlùmí kó jẹ́ onílàákàyè àbí ẹni tó ní tó ní tẹ̀mí yíìs tó dá nǹkan mọ̀ síra wọn kó sì ní àlàáfíà láti ṣe iṣẹ́ yìí láti bẹ̀ àsìkò kèfèrí ò lè dẹ̀gbẹ́ fún wa ká jẹ́ nítorí pé ẹran tiẹ̀ iṣẹ́ tiwa kó sì jèrè làákàyè wèrè ò lè dẹ̀gbẹ́ fún wa ká jẹ́ torí pé làákàyè ní tẹ́ ń bá ń sọ̀rọ̀ lára wa tí wọ́n fi ń gáàdì wa bó ṣe wá rí níbi ìgbẹ́ dídẹ̀ yìí bẹ́ẹ̀ ló rí níbi àwọn tí wọ́n ń sọ dúkìá wa náà bákan náà a lè fi àní tí ò ní làákà fi wèrè sọ́de bí ó ṣe bẹ́ẹ̀ yóò pa ogun àdúgbò òrùn tán kí lè tó mọ́ ogun ọ̀jẹ́ pé ní làákàyè tí ó dá àwọn ènìyàn mọ̀ tí ó sì mọ bá a ti ṣe ètò ìsọdúkìá àwọn ènìyàn ní àáfìsí ẹlẹ́ẹ̀kejì a rí ẹni eh, nǹkan tí a fẹ́ fi dẹ̀gbẹ́ agbọ́dọ̀ rí ó sì gbọ́dọ̀ jẹ́ pé ní tíṣẹ̀lẹ̀ ayọ̀ ọ̀dà fún un táwa fi dẹ̀gbẹ́ yọ̀ ọ̀nà méjì ló pín sí gẹ̀bà sísọ níbẹ̀rẹ̀ ìkọ́dímọ̀lẹ̀ kan nǹkan àkọ́kọ́ òun náà ni irinṣẹ́ tá a fi dẹ̀gbẹ́ àkọ́kọ́ yìí ti ń bẹ́ńjọ́ kínní ànátakọ́dákọ́ òun náà ni ọfà àti ọrùn tẹ́ǹpẹ́ ní spear àti gbogbo nǹkan ẹ̀jà míì tó lè wọ ara nǹkan tí ó ṣẹ̀jẹ̀ jáde bí àdá bí àáké gẹmugẹmu bí àkémi ordinary míì náà bí ọ̀bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ìkọ̀ọ̀kan nínú àwọn nǹkan wọ̀nyí tí májẹ̀mú tíṣẹ́ eré àgbékalẹ̀ ká fi ṣe wọn tá a bá jẹ́ kó pé sí wọn la tó bá pẹ̀rẹ̀ fún wa á jẹ́ gẹ́gẹ́ májẹ̀mú tá a sọ ní sìn kókó májẹ̀mú yẹn náà ni bismillah ká tó sọ ká tó jù tá a bá sì jù mọ́ tó bá bá ká tọ́ tó bá sì sì mọ́ tọ́ náà ká tẹ̀lé ẹni tó yẹn bá ta ẹran wọn ni kó tọ́ kó bá di ẹran onídìí dandan ni ká tẹ̀lé nǹkan yẹn lọ bolóṣubú sí sàhábì yẹn wọn bẹ lọ àdúgbò pé wàá ń gábà tó bá pamọ́ tí ìbá rí nǹkan kódà tó bá ṣe kó sùn mọ́júmọ́ anábì ní kódà ó bá sùn mọ́júmọ́ malam yenton tí ò bá ti ṣe pé ó ti rà ń ti rún tọ́ọ̀sì bá orí pa míì lára yàtọ̀ sọ́fà tiẹ̀ abọ́bẹ̀ àbí àdá rẹ̀ àbí àáké rẹ̀ tọ̀ mọ́lẹ̀ kan anábì ní kéèyàn jẹ́ ó fi hàn wá pé bí a bá ta ká tẹ̀lé lọ àmọ́ kó bá bísímìláì kú ò lọ́dọ̀ wa bá a sì wílẹ̀ kankan má gbàgbé àti kínní àti kejì gbogbo tá a fi dẹ̀gbẹ́ méjì tá a fẹ́ sàlàyé fún wa yìí tá a bá fi lè bẹ́ẹ̀ mi lára nǹkan yẹn àfi ká tó ṣe bísímìláì ká dù ú ṣùgbọ́n tá a bá bẹ́ẹ̀ mi lára rẹ̀ bísímìláì tá a fi rán nǹkan yẹn tẹ̀lé lọ́lẹ́ẹ̀kan ó ti tó wàá lò eléyìí jẹ́ ẹgbẹ́ yẹn ẹlẹ́ẹ̀kejì ní alábẹ́ nǹkan tá a fi dẹ̀gbẹ́ yìí ó wá kó àlàyé kan tó dégbẹ́yìn tó ṣe pé tẹ́lẹ̀ níjọ́ òun irú rẹ̀ ti ń bẹ àwọn àfa àtakò pé a lè fi dẹ̀gbẹ́ òun náà ní ìbọn ìbọn alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ dé nípa pé òkúta àbí nǹkan kan ni wọ́n máa fi ṣe ọ̀tẹ̀ ẹ̀ tó bá sì ba yóò ba yóò ba láwọ ní àbáwọ̀ sára ni kò ní ṣe iṣẹ́ tí wọ́n láwọn fẹ́ kí tí ànábi fẹ́ kí nǹkan ìjà yẹn ó ṣe làáfà sọ pé a lè jẹ́ nígbà náà ṣùgbọ́n àfa lóde òní gẹ́gẹ́ bí baba wa Muhammadu Ali Shaukani rahimahullah bó ṣe ṣe ní àlàyé ó ní ìbọn àtijọ́ yẹn ó ní làwọn àfa kọ́ ṣùgbọ́n ìbọn tòní ó ní àwọn èèyàn lè lò ó nítorí pé kódà ibi tí ìbọn tòní lè fàyà gan lára ẹranko ńláńlá ó fẹ́ẹ́ ju èyí tí àwọn àdá àti àáké tí ó fàyà ní ara rẹ̀ lọ ó fẹ́ pé ìbọn yẹn ń kọ́ ètòrí pé ẹ̀jẹ̀ gbọ́dọ̀ jáde ní fífa yàtọ̀ àgbà lérò bẹ́ẹ̀ pé yóò ta yóò jẹ́ kẹ́jẹ́ jáde sòtú àti lè ṣe bẹ́ẹ̀ báàbù láìfi ṣùgbọ́n ká má gbàgbé bá a ti ń da padà yẹn pé tá a bá bẹ́ẹ̀ mi dandan ni ká sì ju o ṣùgbọ́n tá a bá bẹ́ẹ̀ mi mọ́ Kama gbé nǹkan wa ló ti di jíjẹ eléyìí ni àwọn nǹkan níta fi dẹ̀gbẹ́ oríṣi méjèèjì oríṣi kan àkọ́kọ́ oríṣi kejì òun náà ni ajá tàbí àwọn nǹkan tó bá kún lọ́dọ̀ tí wàá ń bì ajá nìkan la mọ̀ tó gbajúmọ̀ tá a máa lò tá a fi dẹ̀gbẹ́ ó fẹ́ mọ̀ sẹ̀ sí nǹkan mi tí a máa rí lò lọ́dọ̀ wa ṣùgbọ́n lọ́dọ̀ àwọn alábáwá lọ́hùn ó dàbí lọ́dọ̀ àwọn India ní àtàwọn ìlú mi kọ̀ọ̀kan máa ń lo ẹyẹ wọ́n á lo ẹyẹ ayé kò tọ́ tàbí àṣá tàbí oríṣiríṣi àwọn àṣà mi dúró àwọn àṣà yẹn kó oríṣiríṣi olódò jẹ́ abẹ́rẹ́ kí méjì náà làwọn mọ̀ àṣà látàgbà àti kéèké àti kan mẹ́ta so àmọ́ lọ́hùn wọn ní olóríṣiríṣi wọ́n pè ní ṣàhìn wọ́n pè mí so èyí tó yẹn bá mú bẹ́ẹ̀ tó bá ti lè rí kọ́ tá a kọ́ tó wọn bá a ṣe dẹ̀gbẹ́ yẹn tó bá fi lè dẹ̀gbẹ́ yẹn fún wa aláàní ká jẹ wọn ṣùgbọ́n májẹ̀mú tẹ̀yìn àwọn ẹranko wọ̀nyí ni pé kò gbọ́dọ̀ jẹ́ ń bẹ̀ o ànábìdógún májẹ̀mú yìí kalẹ̀ fa kẹ́yìn bàbá kalẹ̀ wa pé iṣẹ́ yín èsèse e òní iṣẹ́ jọ̀njọ̀n tó ti pẹ́ tó sì láàyè inú ẹ̀sìn ni ànábì ló gbé kalẹ̀ wípé tí ò bá ti jẹ níbẹ̀ kódà bó bá pakọ́ tó rí mọ́ jẹ nǹkan rẹ̀ àmọ́ tó bá fi lè jẹ́ ń bẹ̀ ọ̀gbọ́dọ̀ jẹ́ òfà yìí ni akhafu an yakuna amsaka ala nafsi ànábì ni èyí tí mò ń rò ní pé tó bá fi lè jẹ́ ń bẹ̀ pa ẹran fún rẹ̀ ni bóyá bí ń pa nílé tẹ́lẹ̀ bóyá ìtọ́jú ẹ̀ bóyá ọ̀sìn kọ́ pé bá a ti ṣe rè bá a ti jẹ́ ń àgbọ̀dọ̀ jẹ́ ṣùgbọ́n tó bá kó bá jẹ níbẹ̀ tí n tó jẹ níbẹ̀ ò bá gba ẹ̀mí ẹran yẹn tí ò tí kú ó kàn sí eléṣe lásán ní jẹ́ bábúlá ìfi kéèyàn di kéèyàn pa kéèyàn kéèyàn dù kéèyàn jẹ nítorí àyá Kùránì tó sọ fún wa pé hurrimat alaykumul mayta a'udhu billahi minash shaitanir rajim hurrimat alaykumul maytatu wad-damu wa lahmul khinzir wa ma uhilla li ghayri llahi bihi والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم ó kà fún wa àwọn kan tó jẹ́ èèwọ̀ wípé ẹ gbọ́dọ̀ jẹ́ òkú ńbete ẹ gbọ́dọ̀ mú ẹ̀jẹ̀ à ń bọ̀ abẹ́ láìpẹ́ yìí lágbo ọkùn ẹ sì gbọ́dọ̀ jẹ ẹran ẹlẹ́dẹ̀ ẹ sì gbọ́dọ̀ jẹ ẹran tí wọ́n lù lọ́pàpá tán lù nkúmọ̀ tó kú bẹ́ẹ̀ okùn jífànù ẹ gbọ́dọ̀ jẹ ẹran tó ré bọ́lá tókè ẹ sì gbọ́dọ̀ jẹ ẹran tó fún lókùn lọ́rùn pa bákan náà ẹran méjì tí wọ́n jọ kanra wọn tí kan fi kú ẹ gbọ́dọ̀ jẹ ẹ́ ẹran tí àwọn ẹranko abìjà bá jẹ ẹ gbọdọ jẹ kìnìún ẹkùn ìkookò àmọ̀tẹ́kùn àti rú wọn ẹranko tí rú wọn bá jẹ wọn là gbọdọ jẹ wọn wá ní kurani kurani náà sì ó fi àyà àfiyí tẹ́ bá dú a pé bí ajá bá jẹ a bá kò tí ì ó sì kù tí ń fi lè dún nǹkan wa ala n'i ká jẹ ṣùgbọ́n a ti ba ma kama ká máa kúrò ní tiwa mi ah kí làwọn fi ṣe èyí ah, bájábájá ajẹ náà ni ah, ẹ máa lọ látara mọ́lì kankan mú délé ọmọ bá ń ju ń jẹ ah, gba gbogbo ẹ̀já ká mọ̀ ṣe o níbí àṣàlẹ̀ tara wa jí pé pé a gbọ́dọ̀ sí ni nǹkan tó wà ń bẹ gan wọ́n là gbọ́dọ̀ jẹ ẹlẹ́dẹ̀ ṣé báwọn kan jẹ tí nǹkan ò ṣe wọ́n wọ́n là gbọ́dọ̀ jẹ kókó àgbọ́dọ̀ jẹ kíní à ìbá kan jẹ tí bẹ́ẹ̀ ni àwọn kan jẹ tí nǹkan ò ṣe wọ́n ṣùgbọ́n nǹkan ṣe wọ́n àwa là ti mọ̀ àwọn náà sì ti mọ̀ gbogbo ntọ́lọ̀ ń bá sọ lófin fún wa tó bá ní ká má ṣe ó yé wa o kò yé wa o òfin kọ́kọ́ dè wa má ṣe àkọ́kọ́ nìyẹn òfin yìí ó máa jẹ́ tọ́ àtúnlélá subhanahu wa ta'ala pé ọlọ́run bá pa mí láṣẹ mo sì tẹ̀lé ntí ọlọ́run bá pa mí láṣẹ pé kí n ṣe ìwà àtakò àṣẹ ọlọ́run yóò máa jẹ́ láìfi ńláńlá tí ọmọ ènìyàn ò níbi tí ó gbàgbọ́ kúrò lára láìfi yẹn kọjá pé ọlọ́run bó fìyà jẹ́ kọ́nọ́mọ́sọ alẹ́ ràn yà àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì àwọn oníwádìí òde òní àwọn onímọ̀ òde òní wọ́n wá ṣèwádìí lọ́wọ́ ṣèwádìí bọ̀ wọ́n fi yé wa pé gbogbo ẹran tó bá kú ló kú ń bete tí wọn ò dú dídúdà máa dúdà rò pé bóyá kàn sáwàdà tí ẹran mọ̀ sí hàn hàn tí ó mọ̀ tí ẹ̀jẹ̀ jáde òun gbogbo ẹ̀jẹ̀ tó lè ní wá láàrin tí ìjáde fún àgbà tí wọ́n ń dun lọ́wọ́ ó jẹ́ ẹranko lé ó jẹ́ tìgbẹ́ ńlọ́fà tí wọ́n fi ṣe májẹ̀mú pé níta bá lẹ̀ mọ́ gbọ́dọ̀ gun kẹ́jẹ́ ó jáde gbogbo ẹ̀jẹ̀ tí ó bá ní wá láàyè yóò ti bá a jáde nígbà tí wọ́n fi gun yẹn ìyókù tó lè sàwọ́ láǹfààní ló kọ̀kù sí ààrẹ tó bá fi wá lè jẹ́ pé àjẹ́ kí ẹ̀jẹ̀ yẹn ó jáde tó bá ṣe mọ́ lára tá a bá fi jẹ́ papọ̀ wọ́n fi yẹn ní àwọn ilé ìbò náà fi yẹra pé àwọn táǹjẹ́ tó lè ní wàhálà ní jẹ́ mákíròbù àbúrò náà pè láàrin ara wọn pé nítorí kó bá àlàáfíà ọmọ ènìyàn ìní wọn láti wá sọ̀rọ̀ tó ṣe pé sọ àsìkáyà fún alẹ́kọ̀ọ́ wàlá tùlùkù bíi ẹ̀dínkù ilẹ̀ tàlùkà pé ìsìláàmù ni a máa fi ọwọ́ ara wéwu ká má kí ọwọ́ ara ká má fi ẹ̀mí ara wa sínú ewu àṣé ìdáàbòbò ẹ̀mí wa ńkọ́ nínú ọ̀ràn ẹ̀sìn wa ni jífà lẹ́yìn àwọn eléyìí wa àfáàfi yé wa pé n tó yé wa mọ ní ní sífà àti ìmọ̀ nǹkan míì táwọn onímọ̀ padà rí lọ́la tó níjọ́ tí ànábì sọ pé kí wọ́n jẹ́ àwọn fi ìmánì gbà ni sallallahu alayhi wa sallam wọn ẹnì kan sọ fún mi pé sẹ́ẹ̀lì kan bẹ blood sẹ́ẹ̀lì kan pupa ìkan dúdú ìkan níyẹn la wọn kà gbọ́ pé ànábì ni ẹ kẹ má jẹ́ wọ́n sì gbà bẹ́ẹ̀ ká tìbẹ̀ ká sọ̀rọ̀ fẹ́lẹ́ yìí bẹ́ẹ̀ wá ni ẹran ẹlẹ́dẹ̀ náà ti rí wọ́n fi yé wa pé nínú gbogbo ẹran tí ń bẹ láyé pàpà jùlọ jùlọ èyí tó fẹ́ ní kòkòrò oru tiẹ̀ fẹ́ mọ̀ sí ní kòkòrò burúkú tó sì lè kó bá àlàáfíà ọmọ ènìyàn gbogbo yòókù náà àwa àmọ́ o àmọ́ o ó nídìí ká súnmọ́ àwọn àfàtọ́rọ̀ ọlọ́run bá yé kábí wọ́n léèrè pé nǹkan báyìí bó o lórí nǹkan báyìí bó o lórí kí sì ní ìdájọ́ rẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ ètò akùnkàn ẹlẹ́ẹ̀kẹta nínú ti oríkèé ẹ̀bẹ̀ dídẹ wa ni ta fẹ́ pa gangan níta bá wá fẹ́ pa ẹran tá a fẹ́ pa ó gbọ́dọ̀ jẹ́ ẹran kó tipa wa ò ká tá a lé tipa wa ò ká la fẹ́ pa tó àpẹẹrẹ kó tó wà lọ́wọ́ rẹ ni bóyá níṣẹ́ wọn wà nùgbẹ́ ọ̀sìn ká àparò ọ̀ka mọ́bùbá àbí ẹkùn àbí ọ̀yà àbí ehoro àbí kùlù àbí èso àbí gbin ìkan náà ẹran wọn yẹn ọ̀ka wọn bí ó sùn ti ká wọn ti fún lọ́rùn kalẹ̀ ẹnìkan sì bọ́ di mú ọ̀dí orí mú má wulẹ̀ tà mọ́ tà kankan mọ́ ẹ̀dú jẹ́jẹ́ ẹ̀mọ́gbẹ́rún ẹ̀ ṣùgbọ́n ó ti dìde ń sá lọ ipò òka mọ́ ni ló ní ìdíkà lo nǹkan ìjà fún lábẹ́ rẹ̀ fọ́múlà wa ni wípé gbogbo ẹran tí ó bá ṣe pé irú rẹ̀ ń bẹ nílé tá à ń jẹ nílé tí gbóná halal ní èkùlù èso agoro ìgalà tí mo dákọ̀ tó tó jọ bẹ́ẹ̀ fámìlì wọn ń bẹ nílé wọn fara jọ ewúrẹ́ jọ àgùntàn jọ orúkọ halal jẹ wọn àwọn tó tóbi jù wọ́n lọ ti ń bẹ lókè màálù ẹ̀fọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n farajọ màálù ta nílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹyẹ wa àparò ẹtù àti àwọn ẹyẹ bẹ́ẹ̀ ẹ̀lú ìlú kankan wọ́n farajọ adìẹ wa àti ẹyẹ létàǹsì ńlé alámìkájẹ wọn. ṣùgbọ́n ànábì wa gbé fọ́ ó gbé òfin ẹyẹ ọ̀kan kalẹ̀ pé bàbá wa jábìrì gba àdìsí wa pé ànábì sallallahu alaihi wasallam naha an kulli dhi an akli kulli dhi pe ànábì ṣe léèwọ̀ pé gbogbo ẹranko abọ̀gàn tó ní eyín tí ó fi fún ẹlòmíì ẹgbẹ́ rẹ̀ lọ́rùn mọ́lẹ̀ tí ó jẹ́ wọn là gbọ́dọ̀ jẹ́ lásàárẹ̀ dáa kọ́ mọ́sẹ̀ wílẹ̀ kan kìnìún ẹkùn àmọ̀tẹ́kùn ìkòkò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òmí bẹ́ẹ̀ táwọn ọmọ yorùbá rẹ̀ ti ń bẹ tìta ní fáadù ní kìnìún ọ̀pọ̀ báńbáwọn tí wọ́n jẹ́ fámìlì kan náà pẹ̀lú ara wọn àìjẹ wọn o nínú wọn láti lé àìjẹ olóńgbò àìjẹ ajá gbogbo fámìlì wọn tó wà nínú ìgbẹ́ la àìjẹ papọ̀ àìjẹ olóńgbò àìjẹ ajá tó gbogbo ohun tó bá jọ ọ́ tó náà máa dẹ̀gbẹ́ fún ẹlòmíì lọ́rùn lọ́hùn àìjẹ wọn o olóńgbò gbẹ́ ìrìn gbẹ́ kíní kankan wọn pọ̀ ló sì síbẹ̀ àìjẹ wọn nínú àwọn ẹyẹ wa àtìmọ̀ yìí tá a máa jẹ nínú àwọn ẹyẹ tí àìjẹ àìjẹ àṣá pẹ̀lú gbogbo oríṣiríṣi iye tí ń bá ń jẹ àṣá kíní kan àṣá àwọn ọdẹ mọ̀ bí ó ṣe ń dákọ̀ rẹ̀ yìí àìsí jẹ ayé kò tọ́ gbogbo ẹyẹ tó bá rí bẹ́ẹ̀ nínú ìgbẹ́ náà wọn àìsí jẹ igun onápè ní nísìr nítorí pé òun jẹ ẹ̀gbin bíi jífà àjẹkù ẹran òkú ẹran ni ma jẹ káàkiri lábẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹranko míì ti ń bá ń jẹ̀jẹ̀kújẹ tàbí máa jẹ káàkiri tàbó ní ìwọ lára gẹ́gẹ́ bí ejò bí bíi òjò mọ́ọ̀kù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà tí máa táyà tí wọ́n ní wọ àìjẹ́ o àìjẹ ejò nínú Islam torí pé ó ní wọ lára àìsí jẹ àkekèé kápẹ́ à wá ti sọ àkekèé jẹ nísìkò ní tọ́ mọ́ dán wo bó bá lọ lè eré sára bólú ẹ bá lọ lè fara kóhun tí òye olùyẹ sàgbà kóhun kọ́ sọ wọn so àìjẹ wọn wọ́n mi ò mọ̀ jẹ́ tuntun lójú wa pé à wọ́n sì wá láìjẹ yìí àìjẹ ìbéèrè lọ́wọ́ kú bá a bá wo iye tá a láìjẹ tá a bá kà á tá a fi jọ iye tó kù nù gbé a pé òun yọ kankan kúrò ń bẹ́ẹ̀ ó pọ̀ bámú tó tún kù ńlẹ̀ lọ́kàn ti àlejẹ ìmọ̀dò àìjẹ ìmọ̀dò torí pé wọn ẹlẹ́dẹ̀ ilé fámìlì ni wọn báyìí ti jẹ ẹlẹ́dẹ̀ nílé bẹ́ẹ̀ la ìjẹ ìmọ̀dò jẹ̀mọ́ ẹlẹ́dẹ̀ ni àìjẹ o àìjẹ lóòótọ́ àwọn èèpá yẹn kìí ṣe pé ń jẹ ẹran kókó ní jẹ ilé hasan màálùmá wọn náà mọ̀ bẹ́ẹ̀ pé kókó ní jẹ ṣùgbọ́n òun àtẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ ní ìjẹran lé kìí jẹran ìdọ̀tí ní jẹ tó fámìlì kan náà jọ ni wọn àìjẹ wọn la fi mọ̀ gbogbo ẹranko tó wà lè pa ẹlòmíì tó lè tàbó lè kó ìnira bá ẹranko ẹgbẹ́ tàbó lè ìdọ̀tí kan ń bẹ lára rẹ̀ àbí ìwọ́ ń bẹ lára rẹ̀ àníjẹ gbogbo ẹyẹ tó náà bá wá rí bẹ́ẹ̀ tó lè fẹ́ kánná tiẹ̀ náà ha ẹlòmíì inú àwọn ẹgbẹ́ rẹ̀ lọ́rùn àìjẹ wọn ẹlòmíì tí wọ́n jẹ́ ńlá káì kéke ẹnìkan kan jọ kan darú rẹ̀ lẹ́wọ̀n bá sọ ló bá dá náà máa yá ẹ̀ lé kánná bí bá ń kọ́ òkú àfìlà káyà àwọn èèyàn ṣe ó ọ níta ẹni tí ó lé pé iṣẹ́ rẹ̀ ni ó kàn ṣe là ẹ lè fi adìẹ wé àṣà o àbójọra wọn gbogbo àgbàlagbà mọ̀ bẹ́ẹ̀ ó jẹ́ bí àwọn tá a so ẹranko tá a bá wá dẹ̀ yẹn ó gbọ́dọ̀ jẹ́ kan nínú yìí tó jẹ́ halal pé ipa wa ò sì ka láti rí mú ìbéèrè kó wà dé láàrin bíi pé ó dáa o èyí tí ipa wa ò ká láti rí mú tó jẹ́ ẹranko ògbẹ́ ẹ̀ní ká dẹ̀gbẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni ẹranko lé tó bá wá yarí máa lọ́wọ́ tí ipa òkọ́ náà mọ̀ ń gbìyànjú tàbí ràkúnmí ọ̀dọ̀ wọn ló pọ̀ sí jù wọn méjì ló pọ̀ sí jù tí wọn bá jáwì mọ́ wa lọ́wọ́ pé báàbá wa rí mú bóòlá ṣe anabi wa muhammad sallallahu alayhi wa sallam rasulul bashariya tó fi gbogbo nǹkan kọ́ wa wọ́n lọ níjọ́ kan bàbá wa abu kọtada kanna sahaba ó ní àwọn jọ tirafu pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ràkúnmí táwọn gbé tirafu fanada iblu min ibilina nìkan náà ràkúnmí ó bá jáwì mọ́ wa lọ́wọ́ àti sèwà tirimidi ló bá jáwì àwa tá à ń bẹ níjòkó ó ní kò sí ẹ̀sìn tá a fi lé e bí làkúnmí bá bí èkánná làkúnmí tó ń mú lọ ní ó jáwé mọ́ ọ lọ́wọ́ bí làkúnmí bá sì jáwé ó dàgbé àwọn àgbàlagbà tí wọ́n bá súnmọ́ àwọn fúlàní tí wọ́n súnmọ́ àwọn tá à ń ṣètò wọn mọ̀ bí màálù náà ti jáwé tó bá jáwé tó kọjá pé wá ó kọjá ẹ bá mọ́kùn yóò yarí mọ́yẹn lọ́wọ́ ni yóò di wàhálà dénú ẹni tí yóò pa lókùn tí ń wá lédè àsìkò yẹn bẹ́ẹ̀ bá fi lè súnmọ́ tó bá sọ̀rọ̀ pẹ̀lú yóò kó báyàn làkúnmí náà bó bá jáwé bẹ́ẹ̀ lómi àwọn máa ṣe kódà wọn fi yé pé bí ràkúnmí bá jáwé wọn ní kí ni yóò tó súnmọ́ àwọn ní ràkúnmí àti wọn ń ṣe tán ṣe ràkúnmí náà sọ bẹ́ẹ̀ fẹ́mi ìpè bí bí ó bá jáwé wọn ní kí ni yóò tó bẹ́ẹ̀ kò sì sí ẹ̀dá ọlọ́run tó lè súnmọ́ ńgbò bá jáwé òun tó wà forí gbálùwà rẹ̀ mọ̀ kú òsì so ó di òun náà di ẹran ẹgbẹ́ lásìkò yẹn tó bá ti jáwé báwọn ìgbà tí ràkúnmí wa jáwé lójú bàbá wa bú kọ̀tádà wọ́n wá lé kò sí mọ́ ṣe rí lé kò sẹ́sìn tí ó bá wọn lé lẹ́nìkan náà sábẹ́ bá ta ọfà lẹ́ẹ̀kan náà lọ́fà bá mú un ló bá wó lulẹ̀ anabi wa ni inna li hadhihi bahahim awabidun ka awabidil wahsh fama nadda minha hakadha fafal bihi hakadha. àwọn ẹranko lé tẹ̀ ń sìn yìí o tẹ̀ ń wò tẹ̀ ń fojú kékeré wò àwọn náà máa jáwé mọ́ yín lọ́wọ́ tó jáwé bí ẹran ẹ̀gbẹ́ tipa yín ò ní ká wọn wọ́n lè hànà mọ́ yín lọ́wọ́ tí pò ní ká wọn tó bá ti yẹ hànà mọ́ yín lọ́wọ́ báyìí ń jọ́ mí déédéé yìí ṣe yìí ìlú ní ẹ̀ ṣe sallallahu alayhi wa sallam ó fi yé wa pé bí ẹranko lé màálù tàbí ràkúnmí tí wọ́n bá jáwì báàbù láì fi ká dẹ àwọn náà bá ṣe dẹ ẹran ìgbẹ́ ká lọ lè pe ẹni bá mọ fàáta kó wá ta ẹni bá mọ kùmọ̀lẹ̀ kó wá lẹ̀ ẹni bá mọ kí tí ó sáfi lè bọ́ tí a yìí da dúró táwa dù ṣùgbọ́n tí ò bá rí bẹ́ẹ̀ haram ni o irú kan tá a máa rí gbọ́ pọ́n ní àkàrà lọ àwọn àgbàlagbà ni wọ́n fún àwọn afáwọn akọ́mi jóni pé àwọn kan bẹ wọn wá sọ pé màlúù wàhálà rẹ ti pọ̀ wọn bá fẹ́ pa kò ní tètè ya kíákíá wọn kọ́kọ́ wá ṣọ́ọ̀kì pẹ̀lú náà yóò ti kú yóò àti kú àbí wọn kò lọ lè taliban lórí àìjẹ mùsùlùmí ìjẹrù rẹ o jífà ni o torí pé màlúù ò sígbà tó tóbi tí ó kọjá àkámú kí wọn lè wàhálà tá à ń lè ta ń bọ̀ sí káàkà pé ní ó bá mọwọ́ rẹ bí wò bá mọwọ́ rẹ ọ̀sùn ẹ̀yìn ìpàwọn tán bá mọwọ́ bí jí ń bínú náà kò kò sí lẹ́sẹ̀ ní ojú ẹ̀ ló fi gbé ó fẹ́ gbẹ̀rẹ̀ lẹ́sẹ̀ tó ń yọjú ẹ̀ lẹ́ẹ̀kan náà torí náà kọ́ ẹ jẹ́ ká tẹ̀lé òfin ọlọ́run kó lè bá fún wa ní ìsinmi so eléyìí jẹ́ àwọn kan tí ó kù náà èyí tí ó tẹ́kù ní abẹ́ nǹkan tá a fi dẹ̀gbẹ́ tá a wílẹ̀ kan tí ó jẹ́ kó tó kọ́mọ̀ láwùjọ wa púpọ̀ òní pé púpọ̀ nínú wa a máa ń rẹ nǹkan tá a fi ń dẹ̀gbẹ́ bí kéèyàn ó rẹ àáké akégangan mu tí ó fi dẹ̀gbẹ́ ń wà rẹ̀ àbíkúnmà tàbí àdá tàbí ọfà àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ká dákun torí tọ́lọ́run ká jẹ́ ká sọ́ra o ká sọ́ra nítorí tọ́lọ́run ká dá dúró ká jáwọ́ rẹ̀ dúró ká má ṣe bẹ́ẹ̀ mọ́ nítorí pé ń tá a fi rẹ̀ nǹkan yẹn ìwọ ni bí wọ́n bá sì bọ́ sínú ara yóò máa wọnú ẹran lọ èèyàn sì ló ní ó padà jẹ́ kínní yìí tábà wá fi ń tá a fi rẹ tá a fi lù ú tí ìwọ yẹn bá wọnú ẹrin ẹ gbogbo ẹni ó bá jẹ yóò padà nílá ọjọ́ kan o yóò padà kó ìnira bá ẹni tó bá jẹ ẹran yẹn níjọ́ kan anabiwa Muhammad sallallahu alayhi wa sallam obìnrin yehudi kan wá bùn wọn lẹ́ran anabi sì jẹ́ ń bẹ́ẹ̀ ó ti jẹ́ kó tó fura ṣùgbọ́n àdéhùn àyàtà kàlẹ́ kan pé wallahu ya'simuka minan nas kò jẹ́ ká anabi òkú àmọ́ sàábẹ́ kejì tó bu jẹ́ ń bẹ̀ mùbáṣà lé ń tọ̀hún kú o lẹ́ẹ̀kan náà lẹ́nu yẹn kú sàábẹ́ kejì tó jẹ lẹ́yìn gbàtà náà bí jẹ lẹ́ẹ̀kan náà ló kú gbà tí wọ́n sì bí obìnrin ẹlẹ́rìí pé èsè tó fi ṣe ó ní mo fẹ́ rà sí rí rẹ̀ mo mọ̀ pé tó wáyé pa ànábì ni ọ ọ̀ ṣe pa tó wáyé pa ìbáṣà ànábì ọ kú ọ á sì wàhálà rẹ̀ àmọ́ ànábì ò kú ṣùgbọ́n àwọn sàhábà ánàsì fi yé wa pé wà má sami'tu ara dhalika fi lahfati nàbí sallallahu alayhi wa sallam pé gbogbo ògbà ni àwọn máa gbúrò kíní ibi gògógó ànábi ti máa ń sọ̀rọ̀ ìsì máa ní ànábi láti kú láyé torí náà ń kọ́ kádàkùn torí tọ́lá àwọn táwọn máa rẹ ààrẹ kùmọ̀ ààrẹ kíní ààrẹ kájà sọ́ra torí pé ìwọ yẹn bá ti lè kan ẹran yẹn lára yóò mọ̀ bẹ́ńbẹ́ ẹni ó bá sì jẹ́ ń bẹ̀ yóò padà ìnira yẹn ó padà jáde ó lè pẹ́ kó tó jáde nítorí bí kíní kàtẹ́ mi fi èsì lára àwọn adúdú ọlọ́kọ̀ foríjì mi tó bá jẹ́ pé ó bá jọ àṣìwí èmi rí pọ́lọ̀ bá fẹ́ràn wa púpọ̀ àwa nìkan nìfẹ́ ta ní sọ́lọ́ lóla kó kan nù wa gbogbo ohun tó lè kó báyẹn làwa dúdú máa ń ṣe ọlọ́run sì máa ṣàánú wa kò ní jẹ́ ó ṣe wa àwọn àgbà pé sísàánú ṣàánú wa oògùn ni bẹ́ẹ̀ ó ti dọ̀nà nu gbogbo ohun tó lè gbẹ̀mí tó lè gba àlàáfíà ló pọ̀ láàrin àwa dúdú tá a máa ṣe kódà táwọn mi ò gbà pé yẹn lè ṣe kó sẹ̀mí àá sì ṣe àá sì là tí ọlọ́run bá ní a máa tètè kú wa ó máa wá ṣe bí kò ṣe nǹkan ẹ dákun ká jẹ́ ká kí ọlọ́run kó mọ́sá sọ ẹnìkọ̀ọ̀kan wa láti bí i lọ ó wá ku èyí tí ó kù níbí ó wá ku àwọn lẹ́yìn ajá àti lẹ́yìn ajá nìkan àtàwọn ẹyẹ tá a dá kọ̀ ǹjẹ́ a lè fi nǹkan mi dẹ̀gbẹ́ pé ká tún mú nǹkan mi wá ká tẹ́ẹ̀nì ẹ̀ nílé kó sì di ipò náà lẹ́kọ̀ọ́ ó sì mọ̀gbẹ́ dẹ gbogbo àwọn afáàgbà pé tó bá ṣe pé nínú nǹkan tí wọ́n fara mọ́ tí a sì rí kọ́ tá a rí mú wáyé tá a sì kọ́ lẹ́kọ̀ọ́ wọn ní bábù láìfi olùdẹ̀gbẹ́ àmọ́ wọ́n yọ ẹlẹ́dẹ̀ lẹ nítorí pé àwọn ẹlẹ́dẹ̀ àwọn òyìnbó ń lo ẹlẹ́dẹ̀ wọn fi ń sọko tí òní ẹran tán bá ń sìn ẹlẹ́dẹ̀ ni ó bá wọn sìn lọ ibi tí ó ti lè jẹun ẹlẹ́dẹ̀ sì ni ó bá wọn sìn wálé tó bá tó bá tó yẹ kó wálé àmọ́ àwọn afáàtì wa sọ pé a lè fi ẹlẹ́dẹ̀ dẹ̀gbẹ́ nítorí pé òun gan fúnra tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹrù ni kájú wọn bẹ jẹjẹ rẹ àmọ́ ẹranko míì tó yàtọ̀ sí bí ẹkùn bí àmọ̀tẹ́kùn bí bẹ́ẹ̀ tá a bá kọ́ tá a rí kọ́ bí a sì kọ́ ajá nílé tó sì lọ ọ̀gbẹ́ tó dẹ̀gbẹ́ tó sì pa gẹ́gẹ́ bá a sì fẹ́ ká bá a sì fẹ́ tá a sì ṣe bísímìlá nígbà tí n bá ń lọ báàbù láì fi alẹ́ rí òun náà jẹ ó wá ku ìtanijí méjì kan láàrin ọ̀rọ̀ nípa ẹ ajá ajá tí àdìsí bàbá wa tẹ́lẹ̀mìlì gbà wa àtàwọn afáàdàdìsí míì náà tí ó sọ fún wa pé ìlà walagal kalbu fi shalabi ahadikum falyuliku falyagsilu sab'a marrat ulahunna aw ukhrahunna bit-turab pé tí ajá bá fi lè kẹnu bọ omi tẹ́ ẹ bá bù sínú abọ́ àbí sínú garawa àbí nínú kòkò àkọ́kọ́ náà omi yẹn ẹ̀ dànù ẹ̀ gbọ́dọ̀ mú mọ́ ó ti dẹ̀gbin tẹ́ bá wá da omi yẹn nù ó wá nídìí kẹ́ ẹ fọ abọ́ àbí kòkò àbí garawa yẹn kẹ́ ẹ fọ lẹ́ẹ̀méje ẹ̀ẹ̀kan nù ẹ̀ méje wọn ìpẹ́ lẹ́ẹ̀fi gbónú ẹ̀ báyìí lẹ́wàá sínú ẹ̀ sínú lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì méje wọn sáré méje mu sí ni kòkòrò mọ́pẹ́ níjọ́ tá ànábì wí kalẹ̀ gẹ́gẹ́ bá sọ kọ́n sàhábà àwọn ọmọ gbantá ànábì bá ti wí láì ní wádìí pé bó lórí gbogbo wọn gbàjọ́ rẹ̀ tó wà lọ́la àlẹ́ sallallahu alaihi wasallam ṣùgbọ́n àwọn oníwádìí mà wọ́n fi ń yé wa lónìí pé àwọn àfọ onímọ̀ òde òní wọ́n ní ajá kòkòrò yẹn ó máa bẹ̀rẹ̀ sí rìn sínú omi lẹ́ẹ̀kan náà wọ́n wá níjẹ́ ẹ bá gbé kòkò ẹ bá gbé omi yẹn kaná tí a bá sè é ní déédéé tí wọ́n ń pè ní two hundred centigrade pàtó òpin ibi tí nǹkan lè gbóná ma èdè tí mo lè pè tí ó yé wa nu pé ká gbé sínú iná búrẹ́dì lápèjúwe iná ilé búrẹ́dì wọ́n fi dá iná eku tẹ́ ẹ bá gbé kínní ń jáde kòkòrò yẹn ò ní kú àwọn onímọ̀ òde òní náà sọ bẹ́ẹ̀ o wọ́n ní kòkòrò yẹn ò ní kú ṣùgbọ́n tẹ ẹ bá ti bu èèpẹ̀ bẹ́ẹ̀pẹ̀ bá ti ń kan la nísìnyí òkú wọn ni lórí lànà fi sọ pé káfí èèpẹ̀ kún àmọ́ fífọ̀ rẹ̀ má jẹ́ ẹ̀mú ni kó pé méje o bẹ́ẹ̀ bá bomi àkọ́kọ́ ẹ̀dánù ẹ̀kejì ẹ̀dánù ẹ̀kẹta ẹ̀ máa sinú ẹ̀ máa dánù bọ̀tẹ̀ pé ó jẹ́ kan nínú méjèèje yẹn tó bá wá rí báyìí ajá tí wọ́n ní tó bá fi lè fẹnu kún omi àáfọ̀ lẹ́ẹ̀méje iná ní alẹ́ fi pẹ́ràn yìí bò láṣẹ pé àfa ń béèrè lọ́wọ́ wa wọ́n ń béèrè lọ́wọ́ ara wọn sí ẹ̀ náà ní ó dá wa lóhùn o ìpè ǹjẹ́ bó bá wá gé ẹran ṣé àáfọ ẹnu yẹn náà fẹ́ pẹ̀ fọ́ ni àbá ní fi fọ́ wọ́n là ní fi fọ́ wọ́n ní ká ṣe ẹran wa ká máa jẹ ẹran wa lọ èé ṣe wọ́n nítorí pé ànábì fi yé wa pé ajá tá a bá fi ilẹ̀ tó bá kẹnu bọ omi ẹnu rẹ̀ ó sọ omi yẹn ṣùgbọ́n bá fẹnu gé ẹran ẹran yóò dẹ̀gbin sì má béèrè pé èsè torí pé ẹni tí ń sọ̀rọ̀ yìí kì í rẹ ẹni ó ní wá ló ránṣẹ́ ngbò tí wàá gbé kalẹ̀ báwọn ó fún wa nísìmí láti má dára wa láàmú pé ngbà náà bí sọ pé báyìí lórí fábíà kò sì sí ìyọnu tó gbé yín bàbá bàbá lọ́dẹ wa halal ni kí ajá yín ó pẹran kẹ̀sì jẹ́ láì ní í ṣe ìyọnu kankan eléyìí tó kù ní ìtají ẹlẹ́ẹ̀kejì lábẹ́ ajá ó wá yẹ o ká sọ́ra fún mímú ajá kalẹ̀ àfi tó bá nídìí o irú ìjà àwọn òyìnbó máa ṣe táwọn alákọ̀wé àbẹ́lómi náà tí ó kàwé nú àwọn ọmọ wa tí wọ́n sáfẹ́ ká àwọn lajú tí ó máa gbájá kọ́rùn káàkiri yóò wá gbà lórí mọ́sí yóò jẹjẹ mọ́yà yóò wà nù mọ́tò yóò gbajá sórí àga nínú mọ́tò yóò láàyè nù pálọ̀ yóò mọ́ fi ṣe é tọ̀ bó báyìí pé mùsùlùmí gidi bá ní ọmọ gbọ́n tá ànábì fún wa àdìsí Abu Hurairah radiyallahu anhu tí bàbá wa Bukhari àti Muslim gbà wá ànábì ni mọ̀nìkítẹ́nà kẹ́lbẹ́n sallallahu alayhi wa sallam mọ̀nìkítẹ́nà kẹ́lbẹ́n illa kẹ́lbẹ́ sẹ́yìdín aw zari'in aw mashiyah فإنه ينتقص من أجله كل يوم قيراطان ẹnikẹ́ni tí mùsùlùmí tó bá lọ lè fi ajá sílé tí ń sin ajá tí ajá tí ń sìn yìí kìí ṣe pé ń fi ń dẹ̀gbẹ́ ṣe pé bàbá wa lọ́dẹ ọlọ́run yọ àyè yín lẹ́nu òfin kò fi ajá yìí dẹ̀gbẹ́ kò sì fi sọ oko kìí ṣe pé àwọn onímọ̀ọ́lù wa ọlọ́run yọ àyè yín lẹ́nu òfin pé onímọ̀lú tó ń sìn ọ̀fì ajá sọ́dọ̀ ọní ewúrẹ́ àtàgùntàn tó ń sìn ọ̀fì ajá síbẹ̀ tí wọ́n sọ wọn ọ̀ ń adìẹ ọ̀fì ajá síbẹ̀ tí ó sọ wọn àbọ̀ dáko kalẹ̀ ọ̀fì ajá síbẹ̀ tí ó lé aya àti ọ̀bọ kúò. tí èyí bá ṣerú eléyìí àwùzárin àwùmáàṣíà níbi rìwáyà ti Ibn Umar àwùdárin ẹ bàbá ọdẹ tẹ́ ń sọ ní ilé wa tẹ́ ẹ̀ jẹ́ dúkìá owó ṣòfò tọ́ ní ajá tẹ́ fi ṣe nànà tẹ́ ń fi ń sọ lé ànábìrin tí mẹ́tẹ̀ẹ̀ta yíè bá ṣe pé lèyẹn torí ẹ̀ ní ajá ńlé lọ́jọ́ kọ̀ọ̀kan ni ó mọ bùdèdè kíráàtù kọ̀ọ̀kan kò ń bí iṣẹ́ rẹ̀ nbiri wáyà kan kíráàtù méjì wọ́n wá ní kí ni kíráàtù àbúrẹ́ra ní òkè ńláńlá méjì ó dàbí pé èdè tí ó tètè yé wa ń tòsí ń bí káwa sobi pé dèdè iṣẹ́ iṣẹ́ rẹ̀ ládàá tó ga tó òkè sobi ni wọ́n máa bù dànù kó ń bi iṣẹ́ rẹ lójoojúmọ́ tó bá gbé ajá kalẹ̀ ńlé rẹ tí ò bá nídìí kan mẹ́ta yìí lọ nínú ẹ dákun torí tọ lọ́hùn kó náà bá wa iṣẹ́ rẹ bàbá ṣe ẹ̀rẹ̀gbà kó bu òkè kan àwọn bàbá àgbàlagbà wọn ṣe pé tí wọ́n láwọn ò lè gbà kó bu wọn fẹ́ gbé dálìjẹ́ ńnà bẹ́ẹ̀ ni bèlé àwa rẹ tá à ń ń ṣàjọ torí náà nǹkan ká má dáde kọ́ṣe òyìnbó pé bóyìnbó ti rí mo fẹ́ rí bẹ́ẹ̀ òyìnbó lẹ́sìn kò lásà kò lákìí dáa àwa lẹ́sìn aláṣà ní àkìdẹ ẹni tó ní wá gbé ẹ̀sìn kalẹ̀ ó ṣàlàyé bá tó fẹ́ ká máa ṣe ìwà kúrò lábẹ́ bẹ́ẹ̀ ni ó ní wá ti gbé òfin kalẹ̀ bí gbàtà ń hara wa lè mọ̀ ni so ká sọ́ra ká má dáadé kan máa wá ajá láìsí kó nídìí lẹ́yìn bẹ́ẹ̀ a ti ṣàlàyé fúnra wa pé àádẹ́gbẹ́ àásọ̀dé àṣàlàyé rẹ̀ fúnra wa a sọ pé halal ni wọ́n sì ní tàn wọ́n sì ní ìpìsẹ̀lẹ̀ wọ́n sì ní nǹkan ìdìmú kódà wọ́n tún ní ládàá ní ìsìn ó wá ku àwọn ẹ̀kọ́ wò náà wá fẹ́ ká fi èsì tí a fi yà sí pé ah, ibi tí ń lọ sẹ́yìn mọ́ kú olójú ọ̀nà báyìí díẹ̀ nínú àwọn ẹ̀kọ́ yẹn alákọ̀ọ́kọ́ ni pé bẹ́ẹ̀ yẹn bá fẹ́ kú òǹlé má dàníyàn èrè bá ti wílẹ̀ kan dàníyàn pé mo fẹ́ fi sin lọ́hùn nípa pé ìyìnra àǹfààní kan bẹ́ẹ̀ tí yóò wúlò fún mi nínú ayé àti nínú ẹ̀sìn mi ẹlẹ́ẹ̀kejì ká má jẹ́ kí ìgbẹ́ dídẹ àbí dúkìá sísọ ká má jẹ́ kó dí wa lọ́wọ́ àwọn ọ̀ràn yẹn tọ́lọ́hún kó wá di pé àsìkò òun ó tó èyí ó mọ̀ wá fi rún lẹ̀ yóò mọ̀ sí kárí òfò àrùn bí àwọn bí àṣẹ àwọn ọmọ yunifásitì kí àyílẹ̀ òun máa di àlásàrì àlásàrì máa wọ mọ́ngárì àbí kí òun pápọ̀ bá dé lálẹ́ kó wá máa kírun pọ̀ mùsùlùmí kì í kírun pọ̀ o àfàwọn àyè díẹ̀ díẹ̀ méjì péré wọ́n sì ní ọkí papọ̀ àlàyé rẹ̀ ń bẹ lọ́dọ̀ àwọn afáàtọ́ sàlàyé rẹ̀ fún ọ pé ọ̀lẹ́ká ilé àmàlà sáré ọ̀lẹ́kí mọ́gìrì mọ́ ìṣáì gbogbo yòókù kọ̀ọ̀kan lásìkò eléyìí tó lè kí gan o lálàyé tó ní dìkọ́ súnmọ́ àfàkọ́ tó lè kí bẹ́ẹ̀ so sọ irun di àpapọ̀ mùsùlùmí kì í ṣe bẹ́ẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ látara a fẹ́ sọ irun dandan ní ká sọ tọ̀hárà ìmọ́ra aṣọ bá máa mú lọ́ọ̀gbẹ́ ó gbọ́dọ̀ jẹ́ kó má kí àsìkò òun ó lè tó kọ́ lè ríbi sí lọ́hùn gbọ́dọ̀ sọ pé à ah, níbo làwọn kò sí kankan àbádọ́n wa máa lọ lè ẹ nígbà bá tá a bá dé kírun ni mọ́ sí bẹ́ẹ̀ kódà torí pé wọ́n mọ̀ pé àyíbá àmọ́ ọ lè dégbẹ́ kọ́ ń bí o